على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أسفف الله وبالا نجله أنت رأيكياتي يسمع الفاوى دا ألفاوى ألشكاوى أسواجوا النبي محمد صلى الله عليه وسلم إكي الله قلوبنا بنا تمارا لي وتوان صحابة ìbẹ̀rẹ̀ wọn bá kó sánú àwa náà kọ́ra àwọn òbí wa tàwọn àlùfáà wa àwọn ọ̀gá wa gbogbo àwa jẹ̀mọ́ ẹ̀lọ́kùnrin wa lóbìnrin wa ọmọdé inú wa tàbílágbà inú wa ọlọ́mọsá sánú wa láyàtàlùkẹ́ àmà síra tá a fi ń ṣèdánilẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ òní oní ọ̀nà alkaul mubin ṣẹ́rọ kìtàbù tawhid síra bàbá wa muhammad bin wahabi sí àfáà wa muhammad bin salih al-usaimin tí wọ́n ti ṣẹ́rù rẹ̀ tíra náà ń kọ́ wọn pa tawhid èyí tá a mọ̀ ní àkídà ń kọ́ wọn pa imani ń kọ́ wọn pa usulu bíi ń sàlàyé fún agbá gbogbo tó jọmọ́ bí ẹbọ bí ẹbọ tó lè bẹ̀rẹ̀ sí wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ abdullahi mas'ud radiyallahu anhu ó ní ẹ̀bá máa ń tí dáa nìkan tí ọba máa ń tí ọjà yóò máa ti ń tí ọjà náà yóò rò pé eléyìí ni a fi rí pé oore pọ̀ tí ọba yìí ti fún wa láti máa ṣàlàyé àwọn kẹsàn-án táwọn yẹn ń pè ní áájò áájò áájò tó gbé náà sún ọ lọ dábàá yìí ṣàlàyé fún wa títí à ń kà lọ́wọ́ inú tíba náà ni ìmọ̀ sóńdì mara àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn yọ́rọ̀pọ̀ wọn sáájú náà ni wọ́n máa sóńdì mara wọ́n máa so láyà àdúró kankan mara àti àkọ́fọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí a bá sàlàyé fún wa àfáàní báàbù máa já àfi rúkà wọ̀ tẹ̀máà ìlú ìdáàbò àlàyé tó wá ń pa kí ẹ máa pọ̀fọ̀ àti kí ẹ máa so ń dìmára عن سعيد بن جبير رضي الله رحمه الله قال سعيد بن جبير رضي الله عنه قال من قطع تميمة من إنسان كعدل رقبة رواه رواه وقيع ثم سعيد بن جبير قال ẹni tó bá já oúnjẹ kó lára tó tó máa ra mini insan èyàn sọ ní ìbára nìsí àwọn ajá kó lára tó gbà bí ẹni tó bá kókó lọ́nà rú ni adlé rakaba kára ka adlé rakaba wọ́n gbà ládàá bí ẹni láyà kó lóko ẹrú ni ó ní lára tó àbí ìrọ̀lẹ́yà kó lóko ẹrú mú fẹ̀dúgbà láti oúnjẹ ẹ̀wọ̀n yẹn súnmọ́ ara bí wọ́n súnmọ́ lẹ̀ bí wọ́n súnmọ́ tòní ara alif kọ́ọ̀lù òkà azmi rọ́kàbá gbólóhùn pé ó sì dé bí ẹni tó ẹ̀yẹ kó ló kú ẹrú ni bisatul ain azmi ni ó wà mẹ́ẹ̀ da annáwó min gẹ́rì jíǹsì kéde kí ní ọ̀rọ̀ yẹn ni wọ́n mu'adil min jíǹsì bí kásìrì ain tí wọ́n ní pẹ̀lú kásọ̀rọ̀ yóò máa jẹ́ pé ain àwọ́jú mo àbáha ìtọ́rọ̀ ẹ̀ ti jọra wọn ìgbà yìí lẹ́yìn ọkọ̀tẹ̀ tẹ̀mímọ́ wọ́n kún ọkọ̀ rọ́kàbá wọ́n ìsìnkú rọ́kàbá yàtọ̀ tó wà láàrin ìfijọra wọn tó wà láàrin kéèyàn kọ́ ti gbé oúnjẹ kúrò àti ẹ̀kùn rọ́kàbà àti ẹ̀láyẹ̀kú lóbi ẹrú anáwọn ìrà kátà tẹ̀míma mini ìsáàrí tí bá gé oúnjẹ tí ẹ̀kùn súnmọ́ra fa'annáwò àtọ́kọ̀ òmìnà shirk ó ní fa'annáwò àtọ́kọ̀ òmìnà shirk bí ẹ̀kọ́ làákò olùkọ ونيفاني كأنه فكأنه عاتقه من الشرك وفطرته من النار قد العقولنا تريد أبوه من الناس دل عنا كوناني ولكن يقطعها بالتي هي أحسن أما بيقوته قلت كونة بعد جاني كم عادي جاني gbọ́dọ̀ rí kọ́ọ̀tù kó máa tó wá jẹ ìyà ìyára lọ ọ̀rọ̀ tó bá mú kọ́ọ̀tù pẹ̀lú adílí pẹ̀lú agbára tí ó wúlò ìlú rí ilá mọ̀ṣá hana ìṣẹ̀kọ́ ọkọ̀ yóò mú ọ̀tẹ̀ àti yapa nínú àmbínú ara wàhálà yóò sẹ̀rẹ̀ ilá nǹkan náà za tó bẹ́ẹ̀ ẹgbẹ́ tó bẹ̀ tí ìbá tó bẹ̀ tí bá kọ́tẹ̀ àwọn lẹ̀kùn kánù àwọn lẹ̀kùn kánù ní àwọn ọkọ̀ nípa nasarawa nípa dòkán kankan nípa kan wọ́n bẹ ẹ̀nà bí uk wọ́n pè ní nípa náà ìta ma lọ sí kánù tó bá lọ rọ àkàní ìtàláìsì nura ọmọ kánù bẹ́ẹ̀ ni tí ma ti gbé lọ yóò ní kí drop ní nípa náà ìta wọn ni káì lóra ọkọ̀ ìfàyè bí a fi gbéra gáwà bèbà àwọn onímọ̀ ní kófà náà ìta mọ̀tò bẹ́ẹ̀ zakian mọ̀tò bẹ́ẹ̀ nìyẹn oní bẹ́ẹ̀ oní gbéra gáwà lóbi lọ ọlọmọ ọba lọ sójú ogun ọmọ ọba lọ sójú ogun nígbà tí wàá nílá lẹ́wọ́n ti wọ́n ti ti gbogbo géètì wọ́n kánò wọ́n fọ́ àfijá rẹ̀ wọ́n fọ́ gànáwó wọ́n fọ́ gánà aláwọ̀ wọlé wọlé sùn nígbà tí lẹ́kùn mọ́tò wọn kálù bá sọ̀rọ̀ ìbájú ah àwọn àkámọ̀ ti wọ̀lú wọn ti fọ́ fọ́ gánà ẹgbẹ́ ní ara o lẹ́gbàjá ọmọ bàbá ìgbà ìlọ́fọ́ lọ́kẹ́lẹ́ bí àwọn olùdè kejì nígbà àwọn lọ́kẹ́lẹ́ wọ̀lú wọn lẹ́ni bí wá ọba wa pè lónìí káì kí ló mọ fọ́ gánà ọdún dùn náà ìsàlẹ̀ kí mo tó bẹ́ẹ̀ ní káì ìsàlẹ̀ ọkú fẹ́bílẹ̀ ọjẹ́ kófà náà ìta ọjọ́ di kófà náà ìta nù oye oní bẹ́ẹ̀ bọ́ọ̀lù fọ́kà náà oní bẹ́ẹ̀ ni kíkọ́ra ní dùn náà ìta rẹ̀ tí mo tó bẹ́ẹ̀ náà rẹ̀ ó di ẹni tó bá tó bẹ́ẹ̀ ló lè di àwọn onímọ̀ yàrá tó bá tó bẹ́ẹ̀ tó bá jẹ́ onímọ̀ ló lè la ọjẹ́ ìyà ó di àbọ̀ ọjà nílé kó lé kankanmọ́ yàrá rẹ̀ wọ́n lè gun ẹ̀wọ́n ó dẹ̀ dùbúlẹ̀ kó ẹ àwọn búrọ́dì tààwùn àwọn èèyàn Imran Daoud tó lè gbé ògún kò ní ọdúnlé ọba mo gbé jìnà ó kàlẹ̀ sọ́tí ní odò kẹrin tó bá di wàhálà láàrin ìlú di wàhálà gẹba tó wà ní sọ́tí lẹ́ni pé àtàwọn mùsùlùmí bílẹ̀ àtàwọn mùsùlùmí sí bílẹ̀ gbogbo ọjọ́ parapọ̀ kí a táwọn ọ̀tá yẹn ọmọ mìíràn mùsùlùmí ẹni kódà wọn ọdẹ lè sùkọ ọ̀tá awò ni wọn fọ ogun mọ́tò glass mọ́tò wọn wọn tún wá rọyọ̀ sínú engine ọkọ̀ wọn yọ wà ní kọ́ba knock engine ní lọ́ọ̀ṣẹ́ wàhálà yẹn kọ́lé pé ìmọ̀ọ́mọ̀ ọ̀nà fat àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀lì àwọn àwọn 19 wọ́n ti mẹ́lẹ̀ nínú àbúrò ẹ̀sẹ̀ sọ àwọn ọlọ́lọ́lọ́ lẹ́lẹ́kọ̀ọ́ lè bẹ́ẹ̀lì wọn nígbà náà àwọn yorùbá wọ́n bẹ̀rẹ̀ ọ̀dọ́ lọ́yẹ́ pé náà lọ bẹ̀rẹ̀ haúsá làǹtọ̀ ní mú ọ̀rọ̀ àwọn ni wọ́n ní kí fún yín àwọn jẹ̀mọ́ láti Sokoto láti Kano láti Kaduna ìfẹ́ wa kọ́ ẹ̀kọ́ kọ́ sí ní yóò àfi dá wàhálà lẹ́nu ó fẹ́ wá bí sílẹ̀ yìí láti wá yọ àwọn tó ti mọ̀lẹ́ wọn káàkọ́ wá sọ fún yín náà kẹ́ẹ̀sì fi àwọn ìtìmọ́lé lẹ̀ ọba yẹn wà ní ọba àtílé kan ọba àtílé kan ọba tó wà ní àṣìlù nílé ẹni tó wá jẹ́ bí agbẹnusọ rẹ̀ lọ́wọ́ tábàláàfin sábà ní ẹ̀rí tólógún pàdé oníwọ́ bá wọn sòwò lọ́yọ̀ bá dé oníwọ́ bá wọn sí ọ̀yà àmọ́ tábà fẹ́ ti bá tó àṣìlù ìtúbẹ̀ ìtúbẹ̀ kọfọ gbọ́rẹ̀ ẹnu ní ìjọ ìjọ ìjọ ìjọ ọba ló kọ àwọn yòókù yẹn oníwò yìí pé àwọn tó níbi ìrún oúnjẹ aṣírù wọ́n lọ yóò bá wọn tẹ́lá tẹ́lá ẹ̀rí tó kọ́má sẹ́jọ́ àmọ̀ sí àwọn ibi ilé ilé báyìí wọ́n tó wá kọ́má sí sínú ààfin rẹ̀ yóò bá wọn zaṣanu pé ẹni tó wá tó bẹ́ẹ̀ wàhálà ń jákọ̀ wọ́n ti àwọn bọ́lá ìjẹmọ́lẹ̀ àwọn 19 àmánú àná ọlọ́ọ̀bà ní pípa lọ yẹ bí òjò friday gbogbo àwọn tó wọ́n ti ṣe ìṣẹ̀lẹ̀ àlọ́gbá ọ̀gá àwọn nẹ́tíwájú ní bíṣẹ́ náà lọ́nà tó bí mẹ́mú ẹ̀rẹ̀ ni alèkí nílé wọ́n bá ń jẹ́ oṣù pàtàkì gbogbo rẹ̀ wọ́n ti sọ ládàá lórí ìgbàkan tí máa ń ròyìn fún wa pé ààrùn onígbé fún un tí ó káyẹ̀ ó ti kó òun ti díẹ̀ náà náà rún kódà wọ́n ti dí màndírí wá pàdé olójú ọ̀nà pé káàbọ̀ mo ní aláàjì ẹtí ìgbádùn dáadáa ìpàdà náà ní wọ́n gbé màndírí wá pàdé olójú ọ̀nà géèjì ọ̀run ni wọ́n náà gbé màndírí bóun ni mo ní àfáàn ẹ̀kọ́ làwọn mi ara yóò tí ì rẹ̀ màndírí ojú ọ̀nà ọ̀run ọ̀run ọ̀kọ́ ẹ máa bẹ́rẹ̀ ajáde pé àwọn olóòtà ló kọ́ra tírèjì tó gbé ògùn yẹn sí kíkà rẹ̀ gidi ńlá báyìí kíkà ní wọ́n kọ́ra tírèjì tí wọ́n kọ́ra lọ́rẹ́ rí wọ́n kọ́ra agbé padà wọ́n kọ́lé fún wọ́n fi géètì fún jẹ́ pé wọ́n fi kéènì dì mọ́lẹ̀ àwọn ọdún wọn ti à ń bọ ògùn yẹn gan bàtà kọ́ lọ àrí kẹ̀kẹ́ bíi ìkòwò gangan tó máa rìn àwọn alábìkọ́ làlọ́bẹ̀ẹ́lẹ́kẹ̀ẹ́ yọ̀ wọ́n ti gbé orí òkúta síbẹ̀ wọ́n ti ọtí tí wọ́n rìn ìbí àìpé àwọn búráàsì wa gan ni wọ́n ti wọ́n ti àwọn ti gbà gbé kiri àwọn àtọ́ bá yìí ti fẹ́ tó ìta tó gbé kú ẹ̀yẹ kan ti gbàjà gbé kiri ẹ̀kọ́ olè tí wọ́n náà kọ́ ẹ̀kọ́ wó òun ìyá ìsánù ó di ìdá sáàmù nù àwọn búráàsì wọ́n gbìyànjú àmọ́ òtún bẹ́ẹ̀ ó ti díyà lórí rẹ̀ ni alọ́wọ́ tó gbé sí àwọn tó gbé lọ wọ́n tó bá àwọn aráàlú náà lẹ́yìn náà ti dáadáa wọ́n ti ẹgbẹ́ bá sì náwó pick up ẹ̀rá bí wọ́n ti gba nẹ́jà. ẹ̀ẹ́dẹ́gbẹ́ náà mo sọ lọ́jọ́ lọ sí jẹ́bà kó abájọ́ gba nẹ́jà kẹ́yìn sí odò rẹ̀ ẹ̀sìn ìwà lè gbé bẹ́ẹ̀ kọ́ máa pé òun lè gbé àmẹ́rẹ́ ogun tí wọ́n wá ní ogun ogun jẹ́ gbọ́kànlé ìjẹ́lẹ̀ jẹ́ àti àkàrí òtítọ́ rẹ̀ jẹ́ ní ẹgbẹ́ òun lágbára lù mo kọ́ gbọ́dọ̀ lè sọ̀rọ̀ yìí. ìgbàlè fọ́ ni wọ́n ti lè rí wọn ẹ̀yà àwọn ààfin mi ní ògùn èlì náà ti júmọ̀ ni sáà títí lọ́la àwọn àrùn náà ti júmọ̀ inú ààfin jẹ́ rẹ̀ ní náà ti júwà ń sọ́njẹ́ iṣẹ́ ìràṣàrù ẹ̀tí tó bẹ́ẹ̀ ọjọ́ ìtàlẹ̀ ó díwà alàmì ìrẹ́gẹ́ bí àtíwájú ilẹ̀ wà fíìmù tí wà yóò tẹ́lẹ̀ rí pẹ̀lú abájọ́dá òyọ́ jẹ ìyá o wọ̀lkọ́ bí adájọ́ wọ̀n náà rọ̀ àwọn àtọ́jẹ́ bẹ̀rọ̀ bí mẹ́lá ilé ìdílé tó bá jẹ nílẹ̀ kọ́kọ́ tẹ̀ kúrò èké ilé ìrégbèmí ìjà kúrò ó ní ìwà وله عن إبراهيم قال كانوا يقرؤون التمائم كلها من القرآن وغير القرآن bẹ́ẹ̀ni àwọn sọ̀hábà ríduwánu ní alẹ́ ìdìmáyé wọ́n jẹ́ pé wọ́n kó ìra yẹ̀kìrà òun kí ẹ máa sọ ó mara kó lọ́dọ̀ bí láti kùrán nìkan ni ẹgbẹ́ àwọn sọ àwọn ìyàpẹ̀lú tó gbé lẹ́sìn koran ni àwọn fẹ́ mi farama ilé ẹ̀kọ́ ni àmọ́ àwọn sàhábà lápapọ̀ wọ́n kó ìlà kí ẹ máa sún lè mara fún àwọn tó gbé lẹ́sìn koran nìkan ni which ọmọ ṣètò ẹgbẹ́ àwọn láàyè tí wọ́n ti ní lẹ́sìn koran nìkan ṣètò ẹgbẹ́ ẹ̀kọ́ ni wọ́n ní wọn gàrí tíra wọ́n ní nǹkan ló fi kún un ó di àwọn mímú àbí wọ́n fẹ́ ojú rẹ̀ tó pọ̀ báyìí kí ẹ̀mọ̀ kọ̀ sínú ẹ̀ ẹni mọ̀ ń bè lọ yẹ ìjẹ́ mi pa ẹni mọ̀ fún mi ọ̀mà wọ́n ní fásitì àlọ́ àlà zikiri nkúndùn láti àlẹ́ mu ní bá mọ̀ ń parẹ́ bìí fún ọgbà yìí mọ̀ àbí sọ di ẹbí mi mú wọn á fẹ́ ojú rẹ̀ ẹ̀hẹ́n kí ẹ̀mọ̀ kọ̀ sínú ẹ̀ ilẹ̀ ayé ilẹ̀ ayé ilẹ̀ ayé ilẹ̀ ayé ilẹ̀ ayé ilẹ̀ ayé orúkọ ọdún mẹ́ta bí ó di àbí kó wọn kí ní kẹ́mi talisman báyìí gbogbo ẹ̀ báyìí ló máa ń tẹ́lẹ̀ sí talisman ni gbọ́n àwọn talisman yẹn ní ó dáa máa kọ̀ọ̀bùn àwọn ará China ẹ̀ mọ́ ọlọ́mọ̀sọ̀ wa nù sáńgọ́ báyìí àbí ká rí báyìí ọ̀fí masáyìí wá sí bí bí àwọn afágbà pé ọ̀rá mu àwọn ẹ̀kọ́ wà ń bẹ̀rẹ̀ قوله يقرؤون المتمائم كلها من القرآن أو غيره غير القرآن يقول إذا أتيها ما سندي مرا بقوه وبعد في القرآن وبعد ما جاء في القرآن فسألت عن هذا رأى رأي ابن مسعود رضي الله عنه وأصحابه يرون ما يراه ثاني إليني رأي عبد الله بن مسعود àtàwọn tí wọ́n gba ojú ọ̀nà tiẹ̀ nínú àwọn maliki rẹ̀ ó di àwọn ibi bẹ́ẹ̀ ni kò bá ti náà ti Qur'an nìkan náà ni kò bá mu kawlu wala'u an Ibrahim ay Ibrahim náà fi àfáàmà pé Ibrahim náà fi ní tábì yàgbà ni kawlu kánú dọ̀míru ya'udu ila ashabi Mas'ud dọ̀míru yẹn fọ́nà yẹn pàṣẹ لأنه أم القرآن وإبراهيم ناخي لون إبراهيم ناخي لغا بالبا قوله التمائم منه التمائم عموم دي هي ما يتعلق على المريض ولد ما سما عندما تعري لا أكد بيها لا يكون في إجافة أو صحيح رجل لا في أنان سواء من القرآن أو غيره ìsìsìfáwó àwọn ìtìká àlàyé fún kó lè bá àbádù àbí kó lè bá àgbé aburúkú kó lè bá àbádù àbí kó lè bá àgbé aburúkú ọ̀wọ̀ mọ́ ìdá alẹ́k ala hayawanat àbí ẹ̀bẹ̀ tí wọ́n súnmọ́ àwọn ẹran lọ́rùn àwọn ẹsìn wọn ni àwọn ẹran ọkùnrin wọn ni àwọn ẹran ọ̀sìn wọn gan ni àwọn ó dé gbogbo mọ́tò òfin hàn أما تعليم القرآن لا لاستشفاء بل لمجرد الشرقي هو لمجرد تبرقي وزينة أسكو تواعي ويقول القرآن ده ويان سمرا وسمرا فون إجبال لكي يكون كعوان ساري بل بمي البركة بالعوانا هو تبرقي وزينة بمي كبسي ساري كبسي ساري إلا نبي وازي bẹ́ẹ̀ ìjọ àbílẹ̀ ológun tó wà lọ́kàn wa báyìí o lè gílẹ̀kẹ̀ sí sọ́rùn gbóhùn láwọn bí àti àwọn olóòsà bí olóòsà láwọn ọdí túrọ̀dọ̀ tẹ́lẹ̀kọ́lábàlẹ̀ ọba ti lè olóòsà ọmọ wọn ni wọ́n lè gbé wá sí àdúgbò yìí ọdí yẹwà nítorí wá sí ilé mẹ́ni kí wọ́n àti wọn múnadé jẹnẹrẹ́tì àti wọ́n kọ́kọ́ tẹ̀ tá lò àtàwọn lónìí àbúkọ́ pé bàbá rẹ̀ lónìí ẹni tí ṣọ́ọ̀bù yẹn ta olúwàgbó jẹrẹta ẹ̀wọ̀ inú tó jẹ́ pẹ̀lú akọ́ ń lò máa múnadé fọ́kà jẹrẹta ẹ̀ olúwàgbó jẹrẹta ẹ̀wọ̀ ni àmọ́ kò dípò jẹ́sọ́ ìtàjú kaba ẹ̀ ní àná lọ sáà ń bọ̀ ní ìṣẹ̀lẹ̀ nìkan ní mo lọ kọ́ ọ wá bí ẹ̀kẹ́ fún àpẹẹrẹ pupa ayé àbí jọ́nà pẹ̀lú ìṣẹ́ yìí náà kàn pẹ̀ ní ó gbé sọ́wọ́n bí olóòtà mọ́ta wọn nígbà tí wọ́n fi sọ́wọ́ náà ìṣẹ́ bí mo ti máa wọ̀ wọn nìyẹn bí àwọn olóòsà ẹlòmí rẹ̀ pẹ́ pé zí dára sẹ́ni hmm. ọ̀sọ́lọ́pàá ti ṣe ìjábá wí náà nìyẹn pé lásìkò tí wà yìí láti bá àtàbárùkín wọ̀ sí iná lórí kan wà lùbáríkà bí àwọn ohun tẹ̀síbá wọ́n gbé tẹ̀síbá kọrù ọ̀sọ́ wọn bí sí gbà mí àbí zina zina àbí tàbárùkà wọ́n rẹ̀ bẹ́kà ń bẹ̀ ọlọ́mọ sọ wọn nù ọlọ́ba القلائد الذهبية أدامت ونسوا التي يكتب عليها لفظ الجلالة ثم راسي أو القرآن كاملا أبي القرآن دي قرآن هو قصير فهذا كله من البدع كله بدعاني فالقرآن ما نفسه naam bídà ní gbogbo ìwà ká bídà ní فالقرآن ما نزل باستشفافه على عاد الوجه ملا يرى بعد ذلك قل القرآن àsọ́ọ́ká alẹ́ ká máa fi ṣe wòsàn lójú ọ̀nà yìí sọ́kọ́ká tó pẹ́ àsọ́ọ́ká ká máa fi ṣe wòsàn ní àbámọ́ pé ó ti lè ṣe ó dé àmọ́ ọ̀nà tó ń gbà lóyìn àgbà àsọ́ọ́ká ká máa fi ṣe wòsàn lójú ọ̀nà yẹn ó di yé wa yẹn ti ka kọ́ra sínú omi fún yàrá ti wòsàn ó ní wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìnáma yusufà bí alamadé àbí ìṣẹ́rẹ̀ a máa lò láti wáyé wòsàn bí ọ̀nà ti ṣe rí àgbà wa ni ó ní ẹyin irú ẹ̀rọ ni kí yàn ké sínú omi fún yàn kí yàn mú ọmọ yẹn làdáre àbí kí yàn ké sẹ́ni irú ẹni tó bá ń ṣe àárẹ̀ ọmọ yẹn làdáre. bẹ́ẹ̀ yẹn ni kí sínú omi fún tí ẹ máa ń sáàrẹ̀ àbí tí ẹ bá jẹ́ tó ló wà láyé tí bá ti kú gbogbo ní ẹ̀rùsẹ̀ mùsùlùmí àtàdúrà fún ni a ti dáadáa sí ni a bẹ̀wò ni wọ́n máa ìlàdọ́ àlè bí ẹ kọ́ lè ti dúró kú tán láàrin kankan ẹni sí dáadáa sí yẹn yóò mú kó lè mú gba ìsìlámù alọ sílùú kan gbà sí dẹ́ńgẹ̀ sí dẹ́ńgẹ̀ kò sí sí ẹ̀ẹ́dẹ́dú àti delta alọ́sí táwọn olùkọ́ pín ní ọ̀gárífì ní eré àwọrí mu ó ti fọ́sí gbé káṣí ìlú ìsinmi àbí tó a gbọ́kọ̀ ojú omi ni láti dé ìlú yẹn náà dé ìlú yẹn nígbà tí ṣe dára báwọn yẹn ìyá kankan wà nígbà òun ti wá wá ti pẹ́ òun wá ti pẹ́ ẹ pé ọmọ wọn ọ̀gbánù nígbàdì ó ti wá kó wá lẹ́yìn irú ẹ̀yìn àwọn èèyàn báyìí tí wọ́n wí náà nígbà yìí ni wọ́n sọ gbà fọmọ ìtara ọmọ ẹ̀ fi yá ọmọ ẹ̀ ń ti mọ tí mo ń sàárẹ̀ gan léra wọn káyà rẹ̀ ọ̀yá tó wọ́n sọ ọmọ ẹ̀ wáyọ̀ wọ́n ẹ̀sìn wọn yìí ẹ̀sìn dáadáa ni òun fẹ́ gba ẹ̀sìn yẹn ìyá ìpínlẹ̀ ọmọ ẹ̀gbẹ́ ó ní àwọn èèyàn ọba tó àbáwọn ọmọ òun nìkú gba Islam òun fara mọ́ ọkàn táwọn ọmọ wa nítorí bí táwọn bá ti di ayé àwọn dé yìí àti àwọn bàbá wọn làwọn máa bá lọ kiri kí wọn gba Islam tó jẹ máa kọ mú ìdímọ̀ forí kí alẹ́ kankan ọba ọgá rẹ̀fẹ̀ ọmọ rẹ̀ kẹjẹ fẹ́ ni wọ́n fara lọ sí Egypt lọ́nà ìkéw ìdí àti àdúrà wa mẹ́pẹ̀lú wọn ó di wà kọ́lọ̀ ọba kó sànù wa so ọlá kí wọ́n ti àdúrà fún ọmọ rẹ̀ tó gbádùn ìyá ìgbà ìsìlẹ̀ pẹ̀lú àwọn ọmọ mẹ́fà tó ń dáhùn méjì yọ náà ó di wa so kí ẹ sábà àdébì síra mẹ́lẹ́ bẹ́ aláàrẹ̀ yẹ̀húdí wò mọ́ ìlà zàlẹ̀ àtàrà bẹ̀rẹ̀ náà lóyìnbó tó ti àdó àtìrẹ̀ à àti ẹ̀sìn òdodo ni ó di wa wallahu ta'ala alim náà نعم سيما قالوا بي قالوا الأولى من تفسير رقى وتمائم أتما كان في رقى فما في رقى لي بين رقى عفوني أما إذا كان كثير قال من نفس القرآن تنجمع إليك رقيا له قديوا وتمائم أدواهم لي خلق ذلك قد جواجه الثاني ألا كذب تفسير التولى وتلعي السجود ولا واختبر ذلك وعندي أن من ما يسمى الدبلة وقال أنه يمكن الدبلة دبلة وقول إفاقه بني أبي فققني إن يتحدوا أنها سلة بين المرء وزوجته فذلك يقول أوليوه سوى قوان يا أبو قول قال لي أوسع من سكينية ما سيعمل قوية ومن لديك أنا أقول أسبير رب قول ọkùnrin yẹn ni abóbìnrin yẹn ni kò ní kò ní kò ní yé mi padà ọlọ́wọ́ bá sọ́ọ́ gbàlá kúmọ̀ sánú wa kúmi dábàá wọn sọ̀rọ̀ ibú. ọlá ìdáhà ìlọ́wọ́ mo sọ̀rọ̀ yẹn fún wa rí obìnrin kan ní sọ́la yìí fún wa pé àwọn èèyàn wọn tó wà nígbà yìí àwọn aláwọ̀sá dé wọ́n ní agbára pẹ̀lú àwọn à ń ṣe obìnrin kan náà ń ṣe àtà ẹ̀ ọkọ̀ rẹ̀ máa bínú sí i ọkọ rẹ̀ fẹ́ kó máa jáde lọ wí à ń lọ kàpé nǹkan kan ẹ̀ kan bínú sí i ní ah, wọ́n ní àtúbàbí ìkẹlẹ́ òun lọ Zaria àbúrò gbẹ́gbẹ́ kúfà ní Zaria wọ́n àwọn apá ṣubú yẹn lọ́pọ̀ nílẹ̀ ìkẹlẹ́ òun lọ síbẹ̀ wípé ọkọ rẹ̀ nímọ̀ sọ̀rọ̀ sí onímọ̀ sọ̀rọ̀ sí tí wọ́n fẹ́ jáde wọ́n sì fọ́pọ̀ kúrò lórí báyìí kọ̀rọ̀ gbà ní wọ́n bá lọ́wọ́ ní à ah, wọ́n lè ṣe àmọ́ wọn wá odi àgbo mẹ́ẹ̀ láyà yìí wọ́n á kìbọ̀ lẹ́nu wọ́n á rí àgbòyìn mẹ́rẹ̀ láàyè níjọ́ tí ọkọ̀ tí àgbòyìn bá fi ní bí síta ní ọkọ̀ nítorí yanu pé kó bá lọ fún bàbá ẹ lọ wọ́n bá ṣe àṣírí wọ́n bá rí àgbòyìn mẹ́rẹ̀ wọ́n bá rí àgbòyìn mẹ́rẹ̀ lọ́kọ̀ bá lè sọ̀rọ̀ mọ́ ọ̀wá ká lè sọ̀rọ̀ mọ́ gbogbo tí ìyàwó bá ń fẹ́ kó fara mọ́ gbogbo bí ọba ló ń ká ẹ̀kọ́ fara mọ́ kò sí pé ń di ẹni ń tẹ́lẹ̀ jẹ̀ mọ́ àwọn abáyẹn ń gbà lọ́kọ́ báyà bìí rẹ̀ sọ́ni pé tó àwọn ẹgbẹ́ tọ̀ kan bí mo tọ̀ sára ni ojú wa ń ti ìyàwó yẹn náà pé ọkọ òun ni àbá àwọn ọmọ òun ni wọ́n á padà lè gbá àfa ìjà ń jẹ́ báyìí wọ́n ní kí wọ́n máa rìvásì ní ọjà kò dé ṣe bí àgbò yìí bá ṣe ń jẹrà ńlẹ̀ lọ́kọ̀ yóò mọ̀ jẹrà sí yóò mọ̀ bàjẹ́ sí wọ́n ti báyọ̀ ọkùnrin ẹgbẹ́ nù ayé tiẹ̀ náà bá nù ayé tiẹ̀ náà ó di yé wa báyọ̀ ní báyọ̀ jẹ̀ fáwọn ìyàwó ẹ̀ òun náà kọ́ yorùbá ni wọ́n ti yorùbá náà wọ́n ti jẹ̀ fọ́ọ̀mù náà wí ni wọ́n wí wọ́n ti rò kọ́ fún wọ́n ti rò ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti rò ọ̀fẹ́ fún ni kọ́ jẹ́gbàgbé mùsílà obìnrin ọlọ́ba ó jẹ́ pàdé ọlọ́ba obìnrin obìnrin lórí ọ̀kára tẹ́lú ṣe kánà lọ ayé fa ètò ṣe ṣe lọ́gbọ́dọ̀ ẹ̀ lọ́ni ẹ̀rọ́lù ètè rẹ̀ ọlẹ́ ọgbọ́rọ̀ ètè ṣe tọ́n ọlẹ́ àmá iná dalẹ̀ rúmìsì ẹ̀rẹ̀ máa nára yín obìnrin ni báàmì ní mẹ́rin tọ́rọ gafọ́ wa alájì náà mú lójú òní alájọba mẹ́ wọ́n alájọba náà lé o ẹnìkan ló ń tẹ́rọ ọ̀rọ̀ kan ẹ̀jẹ̀ ìsì ẹnìkan fẹ́ máa bí nínú wa alájọba lé a nígbà tó bìnrin tó wà ń bẹ̀rù ẹ̀jẹ̀ apá òun náà takọ́ lójú àwọn obìnrin ni báàmì mẹ́rin mi pé lábàámi ẹlẹ́gbọ́n ìmẹ́mù ló gbà nínú ìwọlọ́ máa rọ ìmẹ́mù ìgbàwà ti bá tí ó ti máa sọ́lá ọ̀sẹ̀ ó ní ìjọba lẹ́bí kọjá lọ tẹ̀lẹ̀ láàrọ̀ tẹ́lẹ̀ pẹ̀lú àwọn sábẹ́ rẹ̀ ní arákùnrin ah muhammadu mẹ́nu muhammadu jóni ló wá di káwọn yẹn tẹ̀lé lẹ́yìn bá ló wá di ìyẹn pàtàkì báyìí kàkà ó ní àwọn sẹ́mínárì ló ti bí wọn ó ní káwọn ti sọ pé kọ́nà káwọn lè mú wa arákùnrin káwọn ní ìsìlẹ̀ àìsíkọ̀ bọ̀ nígbà tí wọ́n á ń jẹ wọ́n yá Rasulullah ẹ gbọ́ǹkà sí arákùnrin kí ló wí náà ní ìdáyà rẹ̀ àdábì ọ̀la ẹ̀rọ bẹ̀ ṣe é kí àwọn ọkùnrin nìkan lọ́wọ́ bẹ̀ ibi wákàtí ẹ̀ bèrè fún ẹ̀rọ gbọ́dọ̀ lọ́wọ́ bẹ̀ ẹ̀ sílẹ̀ wọ́n lọ náà ni wọ́n bá bá obìnrin láàrin mẹ́tìlísà yẹn wọ́n bá fi ilẹ̀ wọn pẹ̀lú alẹ́ tọ́kàtọ́kà ló bí ìlú alábòmíràn ní òun náà sọ lọ́tà àwọn obìnrin pé kúrò ọ̀rọ̀ ìlànà kò nínú ọ̀gá rẹ̀ ìgbàlódé àmì lábùn alọ́gbà nídìí ẹwà olùdókòwò ọ̀rọ̀ mi kò fún mi lẹ̀ àwọn àfẹ́ àwọn ọ̀gbà wa àtọ́tọ́tọ́ àwọn ọ̀gá àwọn àdìsí kan wọ́n lọ́wọ́ àwọn ní àdẹ́bí ní sí àgbẹ̀bí àlùbọ́ríkà àmọ́ àrọ̀mọdúnmọ́ tó ń kó mi lọ ìpínlẹ̀ pọ̀ rẹwà wò mọ́ ní orí pàtàkì nílẹ̀ bá wọ́n ló ṣe ìrìwáyà kò rẹwà wò mọ́ ìrìwáyà ní ọlọ́wọ́ bá kó sáré ọ̀gá wa ọlọ́wọ́ gbọ́ rò tó olóbi obìnrin kò sí tọ́kùnrin olùfẹ́ ọdún ẹ̀dẹ́wò ó di yẹwà wọn bá ó dára náà kí náà rí ọ wàá fi dáhà أن هذه ثلاثة كل عام يشرك من غير استثناء عن كما يتعي إن رقع وسماء وتولى ما يتعي إنه يبلوى لا يقكاله الرابعة إن رقية بالكلام الحق من عين وحمى ليس من ذلك أما كان يستعدوا رقية pẹ̀lú ọ̀rọ̀ òdó kó bí ojú àwọn àjẹ́ àti àwọn ìgbàgbóná ilé kò sínú ẹbọ ẹbọ àràkáàmìta àbí نعم الثالث أن هذه الثلاثة كلها من الشرك غير الاستثناء في أمام كما يتعيين بجوان أبو لا يسيق عليه زائر كلامه اتى رقى إذن هذه فهن نرى كل رقى وهذا في النظر ما يكاو قوي دليو كان رقى ثبت عن النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم هنا في عبدالله الله رقية أنه يرقى ويرقى النبي صلى الله عليه وسلم ما في رقية فوهيا وفي ما في رقية فوهنا لكنه لا يستغرق حقي يبير بكون في رقية فوه كي ترى أي لا يطلب رقية كده بيكون في رقية فوه فإطلاقها بالنسبة للرقى في النظر هذا بقول رقية أنا لشرك إليه ويكويسي كسبق المعلم المعلم رحمه الله أن الدليل خاص من ما خلا من الشرك أتوا أن نتلع فايك إذا كنت بابا سبيشال خطة منها توا سبيشال ما خلا من الشرك توا تلعقون بها يبوتيو سيبون بي بالنسبة للتمائم تري تيوندي وإليك فعلى رأي الجمهور في نظر أيضا رأي الجمهور هنا عيوتي أعطام يقول تقول نفس القرآن نهاية كرسي ولكني كرسي كميل أبا سمرا أبيل أبا سموري أبيل أبا سيقوري أعطام يقول سابر دعوة أعطام يقول بدعني أما كرسي يبوني أوديوا نعم فهم دعي كرسي كرسي كان نوانتوني أدان أما نعم فهم دعي كرسي أما كان نوانتوني أدان àwọn kan ní ẹ̀gbọ́n ni ó di wa wọ́n la ohun tààlà ààlẹ̀ náà àwọn kan tó gbégbé ìtàbùrú mẹ́ kí a fi yóò yí ó ń di nẹ́sì kùrán sára oye àwọn kan ní ara ògbédà ní àfáà ní ìtọ́ gbé àwọn kan ní ṣírkì àwọn kan tó fúyọ́ jù náà kí yẹ gbà pé gbédà ní ó di wa rọ́nà bí ó sì mẹ́ والله تعالى عالم نعم قبل ما خليك يا امين صلى الله نبينا الكريم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته نعم نحن رمضان عسل عينك ń jáwọn yẹn ń pè bídà àti ètè bídà òun náà ni òjò ọdúnmọ̀ kẹ́nìkan ti pè útúbà tòbúrọ́dà kan tàbí ẹkùtà rí wọ́n á fi mẹ́sẹ̀jì yìí ránṣẹ́ tí àfà ńlá kan sọ pé wọ́n béèrè béèrè gọ́bí tí mo dá àfà ń sọ nù ọ̀rọ̀ ìpín wọ́n béèrè béèrè láti ọ̀rùn ó ti jọ́ náà ti béèrè ránṣẹ́ pé kí ni ìdájọ́ kí ìmọ̀mù tó jáde lójú ọdún máa ẹnìkan máa ìwáàrí máa yẹn làzáàrí àfáà ní bídà ní àfáà wọn fún pé bídà ní múnkẹ̀m ní ìjà akọni ó ní torí pé ẹ̀rí tó mú wá ní pé torí pé alárakọ tó jẹ́ múnkẹ̀m tí a kọ̀ ní pé tó gágun á gbóhùn sí òkè ọwọ́ akọ̀ fún wa kí wọ́n máa dìsọ́pù ara wọn nítorí náà ẹni tó ń ṣe wà lójọ ọdúnmọ́ ẹ̀lú aláspíkà ẹ̀wọ̀n yẹmí ẹ̀lú yẹn náà fi là lọ́wọ́ nínú ìta kùrán lọ́wọ́ ẹni ti tẹ̀sí lọ́wọ́ yóò máa kópa láàbá àwọn wọ̀nyẹn ìgbà tó dúró ẹ̀ mú kẹrin ọjọ́ ọdúnmọ́ fún fún kálukú lẹ́ẹ̀ bàbá yẹn náà fi là kó yẹn náà fi là sílẹ̀ tó lè lábẹ́ ti tẹ̀sí lè máa tẹ̀sí àwọn ọmọ ẹ̀rọ azali wọ́n ti jábí láàrin pé pípé kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láyé àní Muhammad sallallahu alaihi wa sallam àwọn ọmọ munkar àti bídà àyè ọlọ́wọ́ sáfà lẹ́tàrí ó dá a báyẹn táwọn afá bá ń gbìyànjú láti máa ṣàlàyé ọ̀rọ̀ pẹ̀lú ọjà àmọ́ àwọn afá nípa pé alhaku yóò rọ̀ pẹ̀lú àdílà lábẹ́rẹ̀ لا برجال òdodo àmà mà pẹ̀lú ẹ̀rí ni kẹ́sìmọ́ àfà alákàtọ́ ní ní Saudi fáàkàn lọ sọ mísírà ara ọ̀ aláfà alábá sọ ní Saudi àbí ní mísírà mímì kan pẹ̀lú fújà tàbí àìní wọ́rọ̀ àgbà tọwọ́ fẹsẹ̀ ni àwọn àti mú wá ní ìsìn kò tẹ́rì ní ẹ̀tọ́kọ̀ fún láti máa ṣẹ̀kọ́ gbà ká máa ti pèrè ó túbà ìtọ́fà ní kéjì bá wọ́n tíra dáńpẹ̀lẹ̀ tẹ̀wọ̀dì hàtùrù ọmọ wa kẹsùn ìmìyà توجيهات مواقف علمية او يقول تاجل ريما او يجيك واتجوك اصاوى دكتور عبد العزيز ابن عبد الله الخميدي افعي استاذني فتحني ني كلية الدعوة واصول الدين جامعة ام القرى جامعة ام القرى المدينة ملكة عفوا دكتور عبد العزيز ابن عبد الله الخميدي inú tíra rẹ̀ pé tawdihatu wa mawaqif ilmiya ustaz bi kulliyat da'wa ustaz ní kulliya da'wa usulu din adọ́mọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn àkídà jami'a umul qura ní university Makkah ní umul qura tíra wọn page 25 tíra náà àǹfààní fún àwọn tó ń sọ pé dídà ni tí wọ́n نار رسول الله عليه تعلق امام ابي داود يعني كفرات ما تعلق اخواني من مواقف ابي هريره رضي الله عنه من هو يدوس كنا ابي هريره موا تاريخ الله سيدنا ابي هريره رضي الله عنه كما هو ابو هريره كان ابو هريره الدوسي رضي الله عنه من ابرار اصحاب الرسول صلى الله عليه وسلم في النسل السنه ابو ni kana abu huraira abu huraira tarihi addusi koloni ama dusni radiyallahu min kana min abrar inú àwọn eniri ni àwọn tó ha o de ashabi rasulullah inna wa sallallahu fi nasr sunna man kulgu sunna kuma ta sunna ka kire kad intashara ilmi anhu kasratu ramizuhu fi madina àwọn ya kai maludo wala jana kima fuka ọ̀kásùrá tàlàmì àwọn ọmọ lẹ́kì ọ̀dẹ́ pọ̀ madina ní madina torí 50 years ní abúrúlẹ̀ fi madina ọdún keje tẹ́rì lọ sí khaibar lọ́wọ́ bá níbi khaibara ni wọ́n fi jọwá sí madina tí wọ́n gba islam láàjọ yẹn rẹ̀ ní abúrúlẹ̀ throughout kú ní 57 years after hijira ilé bàámi wọ́n ní 56 years after hijira على كل عالم بس 50 years سيدنا ابو هريره لو بر مدينه او يا او هو انه تكون تسنى قاف وجوات مدينه وحملوا الماء الى الافاق او يا قوي ما دول ما قاش او الى جانب ما كان يقوم به من تعاليم العلم انه سيدنا ابو هريره ما تما ما تما قوي بمتى انه تما فانه كان يهتم بوعظ الناس بالسنه ó máa kàfún gan kó máa ti wá àtàwọn èèyàn nípa gíní súnà ìkírìyìn fi àyàmì ìtìmá èèyàn àti máa sẹ̀rántí fún wa ní àwọn ọjọ́ tó bá kó jọ kama rawa asim bin muhammad an abi láti gbọ́dọ̀ asim tó gbọ́dọ̀ ọmọ muhammad tó gbọ́dọ̀ bàbá rẹ̀ káàl ra'aytu aba huraira tí mo rí abu huraira yakhruju yawm al-jum'ah yóò jáde wá sí máa sí jọ jùmọ̀

هل بابا قاسم إيه؟ محمد صلى الله عليه وسلم يعني الصادق المصدوق ولا يزال ولا يزال في حديث حتى إذا سمع فتح الباب المكسورة لخروج الإمام القرآن يقول يمكن فيما سوى به فما تتي تبقى إمام مسلم كيكريك في ولومات وعيني توعدكم هذا هو إلى سبحانه أخرجه حاكم إمام عاصم بن سوى وقال هذا حديث صحيح والإسناد وجاني حديث يو حديث صحيح لم يخرجه بهارة مثل باوا أما حاكم دوا وهذا حديث صحيح قولي إليه فيك انت عفاهم بكم ما تلي انسل لك وصحابة هل يزوى ما أنا عليه وأصحابي شواتي بكم بك بكم مدينة ẹgbẹ́ ìpò kan náà nípa àbúrò rẹ̀ ṣe ń tàwọn nìkan lọ́wọ́ àmbẹ̀ tó Madina àwọn sọ̀hábà ní àsìkò tí àbúrò rẹ̀ ṣe yìí àwọn sọ̀hábà ti pọ̀ ní gbòòrò Madina tó láàrin ìgbàkúndì sẹ́láìsì títí ti seven years after hijira ló ṣe wọ́n fi hádọ̀ lọ́kàbàrù عن أبي هريرة رضي الله الذي ثبت عن أبي هريرة رضي الله قالوا انت عبوي أبي هريرة دلالة على مشعور على مشروعية الوعظ قبل صلاة الجمعة كيف سواعزي بفور الجمعة وا سبع بعضهم بقى كده بقى سواعزي أراه ودي حجة وا انتموا أبو هريرة سيدروا مدينة حيث انتموا بقى àwọn sábà pé ààbò ìlà tó bẹ́ ti ooo sẹ́rì fún ó ti wà wọlá òtí ara àlẹ̀ lẹ́yìn náà hadithi kí máa mú táwọn máa mú ni pé ní àrùsùsùlám náà àmì takalluk takalluk náà ni pé kí àwọn èèyàn kúrò lójúmọ́ àwọn mẹ́wàá yìí báyìí bí group by group máa sí ilé ìgbẹ́ pé àmọ́ wà nù sáfù wọn nù sáfù wọn máa sí ilé kòkòrò sí aburú mẹ́ ọdí wa tó fi yíra pé group by group ni àdísì ìmáàmù abúdá òdì ní takalù àdísì tí ìmáàmù ahmad abdul ambal gbà wá ní mùsùlùmí rẹ̀ àdísì máa 6676 òun pè ní hilak àbúsùlùm náà á nílẹ̀ hilak hilak náà ní jẹ́mi ọ̀hálkà ni ó di wa òun tú pẹ́ hilak ní pé àwọn àgùn wà báyìí ẹjọ́ máa lọ sí mẹ́ta bá lọ sí mọ̀dínà ẹ̀rì báwọn yẹmọ àwọn fáwọn síwà gúúpù ọwà báyìí máàkì kanáà gúúpù ọwà báyìí gúúpù ọwà báyìí gúúpù ọwà báyìí tó máa tẹ̀ ṣẹ́ríkà àwọn kẹlẹ̀ máa fi kùrán àwọn kẹlẹ̀ máa ti wáàzí àwọn máa ọdún yẹyí ìdí wọn pàfọ́ wa ní ọjọ́ ọdúnmà àmọ́ kí ẹ̀dọ́ ṣe wáàzí kò sí àbúrú bẹ̀ pẹ̀lú ẹ̀rí kẹsàn-án bẹ̀rẹ̀ kí àdìsọ pé kí àwọn àbúrò wíkẹ́ ni alhaqqu yóò rọ̀ fún mi àdìlá rábì rìjà kí àfáà kan tá ojú sọ pẹ̀lú àwọn تتم وجهها فبعين وراس إذا تنازعتم في الشيطان طبعا به فاني ففهمك كثير ردوا إلى الله ورسوله فأسلت له مئة شيء نبي فارك ما أنا عليه وأصحابي أما سبيع من السيطارة الأقوى والله تعالى أعلم نعم السلام عليكم Àwọn oníbèrè eléyìí wọ́n ní orúkọ àwọn Ajíya Fátímà láti Kàbà. Wọ́n ní ọmọbìnrin tó ṣe ìgbéyàwó bí ọdún méje ó wá lóun ò fẹ́ gbé pẹ̀lú ọkọ mọ́ torí ọlọ́run ò yọ̀ǹda ọmọ fún un ó wá ní kí ọkọ kọ òun sílẹ̀ ó wá sá lọ sọ́dọ̀ àwọn òbí rẹ̀ àwọn òbí rẹ̀ sì gbà sílé wọ́n ní ìbéèrè àwọn bíbá ẹ̀ wá ni wípé ṣé ọkọ tó ní kó kọ̀ òun sílẹ̀ yìí tí ọkọ yẹn bá kọ̀ sílẹ̀ tí ọkọ yẹn lè fẹ́ àbúrò rẹ̀ lóbìnrin kan jíjọ ọmọ ìyá. bẹ́ẹ̀ni ọmọbìnrin tó wà nílé ọkọ fún méje tí kò bímọ tó bá torí ẹ̀sùn pé tà òun fẹ́ kàn fún nǹkan kan kàn sílẹ̀ ó di eyín nígbà tó bá sọ báwọn tó bá rọ pé bóyá ẹ̀jẹ̀ ń pẹ̀lú ọkùnrin àwọn bíṣẹ̀tì máa advice wọn gbà ní ìbáwọn ó ní ọkùnrin ní low spam bí kankan kan mọ́ ọ̀sán pọ́n ìlàdálẹ̀ bí ẹ̀rọ obìnrin yẹn náà owó tí wọ́n lò bá bẹ̀rẹ̀ ló gbà mí àwọn agbóbìnrin bá bẹ̀rẹ̀ ní low spam problem tọkùnrin bá ní strong one bọ̀rọ̀ àmọ́ aláwọ̀ kọlọ̀ tó wá tọkọ̀ yẹn kọ̀ sílẹ̀ káwọn ya ẹbí ìyàwó yẹn bá rí pé ìrẹ́dá lọkọ̀ yìí tí wọ́n fi àbúrò ẹ̀ fòkùtà gbogbo àti kọ́ra wọn sílẹ̀ tán ó di wa àmọ́ ìkólọ sílé bàbá rẹ̀ láyé pé akọ́sí ìtẹ́ni wallahu ta'ala alam náà. assalamu alaikum. wa alaikum assalam. Uh, malam uh, tajudeen ibn shuaib uh, láti banawa wọ́n ní ìbéèrè àwọn ni pé ẹni tó yan lafla before zur ẹnìkan wá wọlé ó wá fẹ́ join ẹ̀ wóró bí pé ó ń kí zur ni ṣé kí ẹnìyẹn sọ́fẹ̀ kí kó máa join òun ni àbí join ẹ̀. ẹni tó yan náfìlà lásìkò zoro bóyá before zoro ni àbí lẹ́yìn zoro ni ìyẹn náfìlà lọ́wọ́ nìkan wọlé ó wá rò pé kí àyílà ni ó wá join rẹ̀ ṣíṣe sílẹ̀ kí náfìlà mi yẹ kí wọ́n tó bá sálámà kú kọ̀ǹkú sí mẹ́rin tiẹ̀ ọdún mẹ́rin lọ́pẹ́ kí ó di wà kó ṣe lé ní kò nídìí pé ó kọ̀ọ̀fà súnà bá kéèyàn yẹn náfìlà lẹ́yìn tí ń kírun wọn ẹ̀rọ yẹn kéèyàn kírun wọn ẹ̀rọ yẹn tí ń kí náfìlà ó bí wa. àbẹ̀yẹ tó yẹ náfìlà gangan òun náà kì í kí zoro torí ó ní náfìlà eh. ká bíkọ́ zoro ni. òun àníyàn náfìlà ló ní hmm. eléyìí àníyàn zoro ló ní eh, tiẹ̀ bá parí tiẹ̀ bá parí zoro tiẹ̀ kó máa lọ́ tiẹ̀ nù. ẹni tí wàá yẹ kó bá wù ana sọ tiẹ̀ náà ní nọ́fìlà kọjú akí zó àwọn wá kí bẹ́ẹ̀ tó bá kó bẹ́ẹ̀ bá ìṣẹ̀lẹ̀ ní bọ́lá òtí aláàlá. tóun ò bá rẹni tí ó bóun. ọkùnrin nù àtọ́ni tí wàá lórí ìtọ́wé yẹn tó bá wọ pé ah, ọmọ ìyá mi ní gbígbé náà sànù rẹ̀ ó ní òtí aburú bẹ̀ bọ́lá òtí aláàlá náà. wà á lékún sẹ́rà ń bẹ̀rẹ̀. lánàá afẹ́ kí juma àti ṣèkó tàǹgẹ́ juma ìgbà tó wá àti ni wọn gbé lọ láti bẹ̀rẹ̀ sí kó mí yìí tó ẹ̀rú wọn bá ìdí kúmọ̀ wá kúmọ̀ yìí wọn ni wọn sọ̀kùn wọn wọn ni kó dùkú yìí kó sì rò ní eré ìjòkó bá ń tún lọ wá yíṣu kún wá nípa ìgbà ìgbà tí àwọn tí wọn bá ṣọ àfikún wò ó ṣe é tè lórí pé níbi owó ń wọ́n á lọ́mọ wọ́n á ní òfin òní ní ilé tó tọ́ tó ní òfin òní gbogbo wọ́n á lọ́mọ òfin òní wọ́n á òfin òní báwọ̀ ibi òfin ìbára lọ́lẹ̀ wọ́n á lọ́dà wọ́n lé wọ́n ká lọ́rí ìgbò lọ sí yóò onígbèsà lè fún wọn lọ ọmọ ìwà kẹwọn wọ́n á òfin tí kèmí lè mú níbi mòdì nígbẹ́ kó kẹwọn báyìí. rárá o èyí lẹ́sẹ̀ fún yẹn ẹsẹ̀ lọ́wọ́ fún mi máa àwọn òkàlù aláwọ̀ ti já gbàtí ẹ̀yìn lè mẹ́mà àlọ́lẹ̀ lè ti jáde ó lè ti gbé àìdó kí òun máa nìkan ni mistake àwọn ẹgbẹ́ ojú kò yẹn tí òkè rẹ̀ má òkàlù aláwọ̀ ti já àti lánàá àwọn èèyàn kó dẹ̀ nílà wá kí wọ́n tó dìbílẹ̀ kọ́ kiri zoro tiẹ̀ ó ti wà wọ́lá òtí àwọn ọlọ́wọ́ bá sọ̀rọ̀ ọ̀dàlà á jẹ́ kankan ń bọ̀ láti àràfà fẹ́ pàtí mùsùlùmí lálẹ́ aago mẹ́sàn-án sí aago mẹ́wàá alẹ́ àdínkù tí mi rà ọkà òwúrò mi ní nǹkan tó sọ fún mi ọkà gbé omi inú rákúlé sí wọ́tà ní zẹ́bílẹ̀ sọ fún wa ọkà gbé mọ́kà ọkà bí sẹ́ni bá mu bá domi yókù sí lára gbà ló bá sọ bá sọ lórí ẹsẹ̀ mi máa dé nù lórí sà ara ti balẹ̀ ọba bá ti lọ mí náà bá ti lọ mi ọ̀ma ọ̀fíìsì àti tó pé ọkọ̀ official àjọ àdúgbò wà nù ara mi náà pa ní nàìjíríà arákùnrin mi ò tẹ̀lé màmá tí alẹ́ ní nǹkan ẹ̀gán ẹ̀rẹ̀ tí wàá rí bí wọn mẹ́rin nágòrìfà nágòrìfà bá ní bí mẹ́rin nágòrìfà àgòrìwà nágòrì lórí kí ni bí ọ̀nà ọ̀ ni a ah, kí ni mo sí ìlú láì fún un ìjọba ẹ̀bẹ̀ àti mọ̀lẹ́tẹ̀ ní tó wúlù mí lọ wọ́n wá rí pé mo ní ẹ̀sùn ẹ̀rọ pẹ̀lú first aid mo ti fún olómi mu gbogbo mi tó là mo ní ọlọ́ọ̀kan mu wá fọ́kàn mi báyà mo mọ̀ pé ní ẹ̀bá fẹ́ǹtì àbí kí ẹ̀bá ṣe kíníkà kí ẹ̀ fún olómi mu àbí kí ẹ̀bá mi mo ní kìkì mọ̀mọ́ akẹ́kọ̀ọ́ ẹ̀yọ́ dẹ nẹ́ẹ̀sì tó wà lọ́wọ́ mi náà ni omi omi zẹ́mi náà sọ fún adáyé náà omi zẹ́mi zẹ́mi dáàmà oògùn ni ó di wa so àwọn sọ báyẹn olómi bí ìdìbò àlọ́ náà sọ

kí wọ́n fẹ́ ní bídá àrùn ọdún àdísì bàáyé fún kí wọ́n àdísì sọ́yìn bàbí sí hujja ní abdullahi bin obi bin salul ó jẹ́ fọ́pùlà ìṣòhùn ní yọjúmọ́ yóò jáde wa ó wà ní rahim maktum rahim maktum yìí àwọn saudi rabita arabi islami ló gbé kò tíye kalẹ̀ pé àwọn ń fẹ́ tí ó sọ ìtàn níbi tẹ́lẹ̀ pẹ̀lú hujja àwọn èèyàn káàkiri àgbáyé bọ́lá pakistan kalu gba mo sì tíra lẹ́gbẹ̀ẹ́ arahik maktoumi lọ́gbà fọ́t nínú ẹ̀ ọmọ wáyé pé abdullahi bin obey bin salul ní ọdún máa kálíbi tó jáde wá ọdún máa pé ẹ̀yin mùsùlùmí ẹkú oríire o ẹkú oríire o ẹ̀kẹ́ muhammad tó jáde wá fún yín ẹ wà bá yín sọ̀rọ̀ ẹ wà bá yín sọ̀rọ̀ náà wá kẹ́ ẹ agbọ́rọ̀ kẹ́ ẹ tẹ̀lé kí ló dé wá ló dé o ó dé wa kó pé nígbà tí a ti rẹ̀ wá tú tọ́lọ̀ sọ sọ́dọ̀ múnà tó kà tá sí rẹ̀ tú sẹ́ni mọ̀ ní yá rọ̀sọ̀rọ̀ dà á ní abúrúwọ̀ olùkà ànábì fi nílẹ̀ kí n gbé orí ẹ̀ ilé ìmúná fi kí lọ́lọ́ ti tún náà àti rẹ̀ tí lórí ẹ̀ àtàwọn jẹ̀mọ́ àlọ́lọ́ sọ sọ́dọ̀ múnà fi kú kalẹ̀ ànábì lè fi rẹ̀ sọ́rọ̀ àwọn ìyàbọ̀ sẹ́nu máa fi àwọn tó wọ́n sọpọ̀ tẹ̀rẹ̀ nẹ́mẹ́ ẹ bá rẹ̀ àwọn tó sọpọ̀ tẹ̀rẹ̀ ìgbẹ́sẹ̀ fílẹ̀ ẹgbẹ́ fílẹ̀ lọ́kọ́lọ́ máa ní kó ìpadà tí ò bá ti ná pààrẹ̀ tí ò bá ìpadà àwọn oṣù náà ti rẹ̀ àrí ní sílẹ̀ ẹni mo fẹ́ ní sílẹ̀ ọ nígbà tí ọlọ́run wá tún náà sí rẹ̀ completely wọ́n tún wá dìde lójú ọjọ́ júmọ̀ tó bẹ́ẹ̀ ti pè ókúta ẹ̀ làwọn ohun máa gbọ́ àtẹ̀dúgbò yóò dìde sílẹ̀ ọ̀rọ̀ ọlọ́dún lọ sápọ̀ bá di orí ẹjọ́ yìí àwọn tó bá gbìjà rẹ̀ wà nù wọn àmọ́ ní ìsìn mẹ́ta sílẹ̀ fún wọn tó dìgbò tí wọ́n tí wọ́n ti fún wọn ó di wa ó Abdullahi bin ọbẹ̀ bin Salul oní àmà ti pé ó túbà àwọn kan ní yà ìsinadi rẹ̀ lẹ̀ fáìn èyí ti ìsinadi wa jà ń kọ́rẹ́ ní ó di wa ó ní kó jà mí ó di wa àmọ́ ah, ti ìsìn ó dé wà wallahu ta'ala rẹ̀ tó lè rán nàbí sílẹ̀ ẹ̀rẹ́ yóò ti tàbí alábìyìn tàbí ẹ̀rẹ́ yóò tàbí ẹni tí wọ́n bá lè lò wọ́n sí ìgbà lọ́bí bọ́ ọjọ́ bí kò òdìgbàgbọ́ fúnra rẹ̀ fún gàbí sínú ìsìlámù ó díye wa wallahu ta'ala kò lè rí gbólóǹkà fún wa kódà ìlú àwọn Hasan Hasan ọmọ sẹ́dínà Ali ọlọ́yà kí wọ́n péré ọmọ ilé ìsìn adégbà ọmọ àti wọn ìwé pé nígbà tí wọ́n fẹ́ mú àdìjú wa ó ní hafizu min rasulillah nínú tí wọ́n hasan jẹ́lẹ̀ ìgbà sọ ó ní kẹ́kọ́ àti sọ̀rọ̀ pé ó ní hafizu ọmọ hasan jẹ́lẹ̀ ìgbà sọ pé kọ́mọ ti hànkà sí sórí láàmà yàrí ibùkà olúgbàlì jẹwa ilẹ̀ máa láyàrí ibùkà ọláwù tí a láàrín ìjáde owó ìsìkádì mú tọ́dọ̀ wọn pè mú tọ́dọ̀ àbí àwọn tí wọ́n gba ìsìdágbà ìsìkà àkọ́kù rà mẹ́rin ìsìnlẹ̀ ìjáde owó láti fi àbẹ̀rẹ̀ kù ó ju é nà àwọn láwọ́ láàrín àwọn sàhábà àti jáde mú tọ́dọ̀ rà mí sílẹ̀ àdàdúkọ wọn ó di yàn ẹgbẹ́ tó ti ní bí ọlọ́run kan lóṣù kan náà wà bí ẹmi tí kí àfojú wọn lọ́wọ́ tí wọn láti àrùn kìíyàmà àwùjọ ìyàwó tàbí ẹsùn ní ọdún tàbí àti wọn lọ́wọ́ ọba àṣùlẹ̀ náà ti bẹ́ẹ̀ sí àwọn ọmọ rẹ̀ ọlọ́wọ́ bọ́dá àfàgbọ́kà sí ọlọ́wọ́ amẹ́ríkà sí mẹ́ra